ẹ káàárọ̀ gbogbo lè ṣe ṣẹ́wà ló ń kí látòrí Odòduwà TV Radio lórí fọ́nrán yìí ó máa kàn á máa ṣe ní ṣókí mú kí gbogbo ọlẹ́ẹ̀kan ṣe o ẹ jọ bá bá ṣe ń wọlé bá a máa pé ètò yẹn bá a subscribe sórí Odòduwà TV Radio Odòduwà TV Radio two àti ṣẹ́wà ẹ n ta fẹ́ ṣe lórí ètò yìí ni pé a fẹ́ ṣe ọ̀rọ̀ yìí ní ṣókí mo fẹ́ fi àṣẹ àti agbára tí a ní mo fẹ́ fi tó wa létí mo lè fẹ́ ká pín mo fẹ́ ká há sórí gbogbo wa lápapọ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká há sórí hmm, bá ṣe máa ṣe nì a máa ka ọ̀rọ̀ yìí síta tá a bá ti kà á màá fẹ́ kẹ́yìn náà kẹ́ kà á kẹ́ bẹ̀ sí ní há sórí kẹ́ wá bẹ̀ sí ní pé fún àwọn èèyàn tó mọ̀ torí ọ̀rọ̀ yìí ṣe pàtàkì ká ní ẹ ní ìfẹ́ ṣe ju wákàtí ìṣẹ́jú márùn-ún lọ lórí kìíní ẹ ká bẹ̀rẹ̀ nínú ìwé òfin wọn kọ báyìí wọn kọ pé nípa báyìí ó ti kéde pé ìjọba jẹ́ ẹsẹ̀ kẹrìnlá apá kejì a Wọ́n sọ pé nípa báyìí ó ti kéde pé ìjọba jẹ́ ti àwọn ènìyàn Nàìjíríà láti ọ̀dọ̀ ẹni tí ìjọba nípasẹ̀ òfin orílẹ̀ èdè yìí ń gba gbogbo agbára àti àṣẹ rẹ̀. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn? Gbogbo wa la ní àṣẹ àti agbára lápapọ̀ wa. Àmọ́ a lò ó torí láti mẹ́rìnlélógún ọdún sẹ́yìn wọ́n fi pamọ́ fún wa. À ń túmọ̀ ẹ̀ séde wa. Ẹ jẹ́ ká mú lò. Bí a ṣe máa lo agbára yẹn wá nìyí. Wọ́n kọ sínú ìwé òfin pé abala kẹrìnlá ẹsẹ̀ kejì sí ìkópa àwọn ènìyàn nínú ìjọba wọn gbọ́dọ̀ rí dájú ní ìbámu pẹ̀lú àwọn òfin orílẹ̀-èdè yìí. ẹ ẹsẹ̀ kejì yẹn ìtumọ̀ ìtumọ̀ kọ́ tọkọ síbẹ̀ ni pé ṣe rí eléyìí tọkọ sí àkọ́kọ́ yẹn fourteen two way torí pé ẹ̀yin lẹ ní àṣẹ àti agbára ó fún yín ní ẹ̀tọ́ láti kópa nínú ìjọba yín torí ẹ̀ ní àṣesáré mú fọ́nrán yẹn wá pé ká bẹ̀rẹ̀ sí ní kọ́ra wa ní ilẹ̀ Yorùbá agbára tẹ́ ń rí yìí ó ju Bíbélì tàbí Quran lọ tẹ́ bá dúró papọ̀ iná omi ilé ìwòsàn ilé ìwé títì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ fẹ́ ládùúgbò yín ẹ lè béèrè fún torí ẹ ní àṣẹ àti agbára ẹ dẹ̀ máa béèrè ibi tí wọ́n náwó yẹn sí wọ́n láti ṣàlàyé fún yín sọ̀rọ̀ mi yé yín torí náà ẹ jọ ẹ à ń ṣe àwọn ètò ìtumọ̀ òwe yẹn lọ́wọ́lọ́wọ́ a dẹ̀ máa máa gbé síta bó ṣe ń lọ ẹ máa jẹ́ kẹ́ máa rí àmọ́ ń sìn ẹ bá wa pín ètò yìí fún gbogbo ọmọ Yorùbá pátápátá jákèjádò ilẹ̀ káàrọ̀ òjìrè kí wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ̀ nípa òfin àṣẹ àti agbára tí wọ́n ní nínú ìwé òfin ìlú àṣẹ àti agbára gẹ́gẹ́ bá a ṣe sọ ẹ jẹ́ n kà fún ilé ẹ̀kan sí i nípa báwo ti kéde pé ìjọba jẹ́ ti àwọn ènìyàn Nàìjíríà láti ọ̀dọ̀ ẹni tí ìjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè ń gba gbogbo agbára àti àṣẹ rẹ̀ ṣẹlẹ̀ bẹ́yẹn fourteen two a fourteen two c wá sọ pé ìkópa àwọn ènìyàn nínú ìjọba nínú ìjọba wọn gbọ́dọ̀ rí dájú ní ìbámu pẹ̀lú àwọn òfin orílẹ̀-èdè yìí torí náà ètò ìbá ṣe ń gbọ́ ètò yìí ẹ bá máa pín àrùjì báyìí lọ a ṣe ní ṣókí torí ọ̀rọ̀ ti data ẹ pé kí àwọn èèyàn kan lè sáré gbọ́ ọ̀rọ̀ yìí ní kékeré kán dẹ̀ ní ṣókí kán dẹ̀ pín fún àwọn èèyàn torí ó ṣe pàtàkì aláti bẹ̀rẹ̀ sí ní kópa nínú ìjọba wa àrùjì báyìí lọ sí síwá lókè látòrí Odùduwà TV jù kò ní síwá kò ní rẹwà láṣẹ Èdùmàrè adélẹ̀ lérí a máa dé a máa gbọ́ òmìnira wa ara àwọn ògbésẹ̀ yẹn mo fẹ́ kẹ́ nígbàgbọ́ pé ìgbésẹ̀ yìí jẹ́ ara àwọn ìgbésẹ̀ tí máa gbé wa dé ilẹ̀ òmìnira wa láṣẹ ìdìbò ẹ ṣeun ìdìbò àkànlò